sualu likobir ìbéèrè inú sàré já àfi sunani abi dahud ó wà nínú sunan abu dahud àní anas ibùnú malik látọ̀dọ̀ anas ọmọ malik kọ́ọ̀la ó sọ pé inna nabiya allah sallallahu alayhi wa sallam anabi allah. محمد بن عبد الله nakhalan libani najar ó wọ inú ọgbà oko dàbínù tí í ṣe ti ọgbà oko àwọn ọmọ najar fasẹ́mi asọ́wùtọ́n anabi wa gbọ́ ohùn kan fàfàzìà lẹ́rù bàbà fakọ́ọ̀lù anabi wa sọ pé man ashabu hadhihi likubur àwọn èèyàn wo ló wà nínú sàréè yìí kọ́ọ̀lù wọ́n sọ pé ya Rasulullah naasun matu filijahiliya àwọn èèyàn kan tí wọ́n kú sípò kèfèrí ni àwọn kan tí wọ́n kú ńgbà tí Islam ò tí ì dé tí Islam ò tí ì dé maka àti madina tọ́lọ́hún tí ìgbé ọ dìde ṣe é rántí pé àti tírìtì jàìlíyà ẹ rántí hmm. kókó jàìlíyà ni pé ó ń tàn jẹ́ kèfèrí jàìlíyà tó wá máa ní ṣe pẹ̀lú táìmù tó fi jẹ́ kèfèrí òun so àsìkò jàìlíyà àwọn lárúbáwá ni àsìkò tí wọn ò rí ìkéde Islam gbọ́ títí tánàbí fi dé nínú àwọn tó wá kú ńgbà náà wọ́n sin wọ́n sí wọ́n sin wọ́n sí inú ọgbà oko dàbínù kan tí í ṣe ti ọgbà oko àwọn ọmọ nàjàárì fakọ́ọ̀l ànábì wa sọ pé ta awàdú billahi min àdábìnà ẹ̀yin èèyàn ẹ wá ìsọ̀rí ẹ wá ààbò pẹ̀lú ọlọ́run níbi ìyà náà wàmí fitna ti dajjal ẹ wá ààbò ẹ wá ìsọ̀rí níbi ìfòòró dàjáàlì àwọn tí wọ́n ní Jésù ọ̀wá mọ́ wọ́n ń sọ pé dàjáàlì náà wá o ǹgọ́ ti yé wọ́n ní Jésù ọ̀wá mọ́ wọ́n sì ní dàjáàlì kankan ò ní wá wọ́n ní táwọn mọ̀ sí dàjáàlì oníjọba Amẹ́ríkà ntáwọn máa ń dàjáàlì ònlọ́bàṣánjọ́ òun làwọn lọ́wọ́ wọ́n ṣe díìsì ẹ̀ bọ́ta ni wọ́n dákọ̀ Ọbásanjọ́ wọ́n dákọ̀ Babangida ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí àwọn tí wọ́n jẹ́ olórí eh, tí wọ́n jẹ́ president Nàìjíríà rí ni wọ́n kà síbẹ̀ wọ́n kà àwọn kan náà lágbàáyé wọ́n tún wá mọ̀mọ́ dákọ̀ ilẹ̀ Amẹ́ríkà lọ́dọ̀ àwọn Amadi àwọn ẹlẹ́sìn Amadiya àwọn tiwọn rélùwéè ni dàjà lọ́dọ̀ tiwọn. ànábì ni wọ́n ń sọ ní ìsìn pé ẹ wá ìsọ̀rí lọ́dọ̀ ọlọ́run kúrò ní ọ kúrò níbi iná ìyà aná àti ìfòòró dàjáàlì kọ́ọ̀lù wọ́n wá sọ pé àwọn sòhábà sọ pé wà mí màdá kàyà Rasulullah kí ló fa ntò sọ yìí kí ló fà yẹn kí ló bí ọ̀rọ̀ tó sọ yìí ìwọ òjíṣẹ́ Ọlọ́run anabi náà wàá sọ pé ìnàlí mọ́mìnà dágúdájú mọ́mìnì onígbàgbọ́ òdodo ìdààwúdì àfi kọ̀bìrìhì nígbà tí wọ́n bá gbé sínú sàré rẹ̀ àtàhù malakun màláìkà kan wà bá fàyẹ̀kú lùláhù. màláìkà yẹn ó máa sọ fún pé máa kúńtà tá àbùdù kí ni tí wọ́n máa sìn gbà tó ń bẹ láyé máa kúńtà tá àbùdù kí ló máa sìn ńgbà tó wà láyé. fàyínà lọ́wọ́ àhádáhù dájúdájú aláwọ̀ wàá tọ́ ẹrú náà láti fọ èsì pé kúntù àbùdù lọ́ọ̀hà aláwo ni mo máa ń jọ́sìn fún ọ̀yùkọ́ọ̀lù láwù wọ́n wàá sọ fún ẹrú náà tó jó nígbàgbọ́ òdodo pé máa kúntà tẹ̀kúùlù fi hádà rọ́jùl kí ló máa ń sọ nípa ọkùnrin náà ìyẹn anabiwa Muhammad kí ló mọ̀ nípa ẹ̀ kí ló máa ń sọ nípa rẹ̀. fayakul ẹrú náà máa sọ pé huwa abdullahi wa rasulu ẹrú ni muhammadu ògìṣẹ́ ọlọ́run sì ni famayus alu à ń ṣe ha wọn ò sì ní bí léèrè béèrè mí muhammad. fàyàntẹ́lẹ́kù bìhí ìlàbáyítín wọ́n wà á mú òkú yẹn lọ sí ilé kan nínú wọ́n mú lọ sínú ilé kan kánà làwọn fi nà tọ́já sí pé iná nílé yẹn jẹ́ fún un fàyùkọ́ wọ́n wà á sọ fún pé àádọ́ abẹ́yẹ tùkà ilé rẹ nìyí o kánà lákàfin nà. inú iná ló wà tẹ́lẹ̀ o wàlákínà lọ́ha àsọ́maka ṣùgbọ́n aláwo ti sọ ọ wàrọ̀hímaka ó sì ti kẹ́ ọ fa abudalaka bihi Bayita fil janna aláwo ti wá bá ọ fi ilé mìíràn jìrọ rẹ̀ nínú ọgbà àdẹ̀ra fàyẹ̀kùúlù ẹrú náà ọmọ àwa sọ pé. dàúnì ẹ fi mí sílẹ̀ hàtá hàtá hàlìhàbà kí n lè lọ sí ilé ayé fàwùbáṣìrà àhàlì mo fẹ́ lọ fún àwọn ẹbí mi ní ròdùnú pé mo ti wà lìjẹ́ náà fàyùkọ́ lùláhùn àwọn màlẹ́kà yóò wá sọ fún pé uskun máa gbébi tó wà ní o ọ ò lè padà mọ́ sí ilé ayé wà ìnàlè káàfìrọ̀ dájúdájú aláìgbàgbọ́ ìdàbùdìà fi kọbùrìhì nígbà tí wọ́n bá gbé òun náà sínú sàárè rẹ̀ àtàhùn málàkùn máa wá bá a fayantahiruhu wọ́n máa jágbe mọ́ fayakulu lahu màláíkà náà máa sọ fún pé ma kunta ta'bud kí ló ń sìn gbà tó ń bẹ láyé fayakul òun náà máa sọ pé la adìrì mi ò máa tí mò ń sìn mọ́ torí tí ẹ ti wọnú sàárè gàgá ti fàyà gàgá ti fàyà bí ìgbà tí yẹn bá ń ṣe kanda kanda ládùúgbò ni tó bá fi bọ́ sọ́wọ́ ọlọ́pàá tí wọ́n jù sínú sẹ́ẹ̀lì ẹ̀ẹ́dì para rẹ̀ ó balẹ̀ ara rẹ̀ tí ó balẹ̀ lé ayé òun ò tí ì wọnú sàárè ni tára ẹ bá balẹ̀ ó mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ò tí ì kan ijó àwọn ìyá kan wọ́n jẹ́ kiri ládùúgbò wa ṣọ́ọ̀ṣì kan bẹ ní tòsí ọ̀dọ̀ wa wọ́n wá ń jó ní ọwọ́ ọ̀sánjọ́ náà wọ́n ń jó wọ́n ń lùlù wọ́n ń jó èmi sì lọ kí ìrun zúrì mo wá ń darí bọ̀ mo wá ní kí ni tó ń ṣe àwọn ilé tí wọ́n tún jó ní ìsìn lọ́sàn-án gangan ẹ ìsinmi ni nìyá kan bá dáhùn wọ́n ní wọ́n ń fi iyì fọ́lọ̀ ní ìkejì ni wọ́n ń fọpẹ́ fún ní mo ní ṣe ijó ó ti di iyì báyìí ijó àti ìlù ó ti di ìyìn àti ọpẹ́ mo ló dáa mo ní ẹ farabalẹ̀ ẹ jẹ́ n fún yín ní àkàwé ilé ayé mo fẹ́ fi ilé ayé ṣe àpẹẹrẹ fún yín àpẹẹrẹ ilé ayé ó gẹ́gẹ́ bí ẹnìkan tó ní ẹjọ́ ní kóòtù wọ́n fẹ́ dá ẹjọ́ rẹ̀ wọ́n fẹ̀sùn kàn án wọ́n ti wá rojọ́ wọ́n á fẹ́ dá ẹjọ́ rẹ̀ tí wọ́n á fẹ́ dá Black Maria ti dó sẹ́nu kóòtù lẹ̀ arákùnrin gbà tí ó wá ń bọ̀ láti lé ó wá ké sí àwọn onílù ó dá tó tóbi ó gẹ fìlà èrò lẹ́yìn wọ́n máa ń bi léèrè pé ńbo lẹ̀ ń dó lọ ó lóun fẹ́ lọ gba ìdájọ́ ní kóòtù ìyá kan ní oríire ò pé o sọ́tì ìmọ̀ ẹjọ́ tí wọ́n dá ò ní kóòtù ni èyí tó ní àwọn ń fìyìn fólúwa ni pẹ̀lú ijó lọ́kọ́kọ́ ní orí oúntọ̀ wọn ò pè ẹ̀yin ń kọ́ ìyá kejì ó ní bóyá nǹkan kan ti kọlù ni o wọ́n ní tí nǹkan ọba kọlù èèyàn ò lè lọ fẹ́ gba ta ló fi jọ pé ta ló ṣerú ẹ̀rí pé àwọn olóṣèlú gan-an tí wọ́n bá lẹ́jọ́ ń kóòtù tẹ́lẹ̀ mẹ́dájọ́ wọn wọn èlú ìwé kólù lọ kóòtù nígbà wọn bá tó dá wọn lẹ́jọ́ tán tí wọ́n bá jàre pé ìwọ ló win election o ìgbà náà ni wọ́n tó wá gbàlù mo lápẹẹrẹ ẹ̀yìn kiri yónù ọ ní kèsì báwọn àfa o kèsì báwọn mo ní kí ni yàtọ̀ kò sí yàtọ̀ ilé ayé tá a wá yìí ilé iṣẹ́ ni a ṣiṣẹ́ rẹ̀ a ṣiṣẹ́ bí ó kù dájọ́ ọjọ́ ìdájọ́ wa ó ń bẹ ń wájú kí la wá ń dúró fún lẹ̀ ní ìsìn o tí mẹjọ́tọ́ lọ́wọ́ dà ọ́ ìyá kan bá kó wọn ó di mẹ́ta àmì jìjì bá sọ pé ó kí n má fìyẹn jọ́ ìyá kẹta wa ní ẹ̀wù ẹja farabalẹ̀ o níta si ń sọ òótọ́ ni o tabawo dáadáa sẹ́yìn mọ̀ pé kò sí ìdájọ́ ní ayé ọ̀hún ìdájọ́ wà kí la wá ń jó sí tòótọ́ níta àfáà nu o mo ní sẹ́yìn máa ń jó sọ́ọ̀sì tí ọlọ́run máa jó ní ṣùgbọ́n pẹ̀lú tẹ́ ẹ sọ yìí òun ò tòrò dáadáa o òun ò rò pé kéèyàn máa jó ọba mu o. ìdájọ́ nù. wọ́n tó ń do ẹjọ́ rẹ wà ń kóòtù ọ̀fẹ́ gbàdájọ́ ọlọ́gbàlù kò ń do kí ló bí jó. wàyínà lè káàfìrọ̀ dájúdájú kẹfìrí kọ̀bùrì yìí nígbà tí wọ́n bá malakun máa wá bá màláìka náà sì máa jágbe mọ́ fàyẹ̀kúlù láhùn ó sì máa sọ fún un pé máa kú ń tàtà àbò kí ló ń sìn nígbà tó ń bẹ̀ láyé fàyẹ̀kúlù ó sì máa sọ pé láàdìrì mi ò mọ̀ o fàyẹ̀kúlù láhùn wọ́n á tún sọ fún un pé ládàárọ̀ ìta wọ́lá tàlà ìta ọmọ òsìké ọmọ. o sì lọ ké e. kọ́ lọ kọ́ ẹ̀kọ́ bó ṣe mọ̀ sórí ọmọ náà lọ bá wọnú sàréè fàyùkọ́ọ̀lù láhù fàyùkọ́ọ̀lù láhù wọ́n á tún sọ fún pé fámẹ́kùn tàtẹ́kù lùfi hàdà rọ́jò kí ni wọ́n ń sọ nípa arákùnrin yìí Muhammad kí ló ń sọ nípa rẹ̀ fàyẹkùlù ó sì máa sọ pé kùntù àkùlù máyẹkùlù nas ohun táwọn èèyàn ń sọ lèmi náà máa wí ohun táwọn èèyàn ń sọ nìwọ́n náà ń wí ṣé sí ọ̀rọ̀ nu fayet rukuhu fayet ribuhu bimitirokin min hadid wọ́n wàá fi odùrọ̀ọ́rin wọ́n fi lù ú báyìí na òzùnáìhí. lílù tí wọ́n lù ú láàrin etí ẹ̀ méjèèjì wọ́n ti máa kó irin bò yẹn ni pé agbárí rẹ̀ ni wọ́n máa kó irin bò kò sí lè kú mọ́ wọn èkú lẹ́ẹ̀mejì yọkàn máa kígbe oró náà ni fàyẹ̀sí hùsọ́ì hatan yọ kígbe kan o yẹ̀sìmá òhà alẹ́kọ̀lẹ̀ gbogbo ẹ̀dá ni ó gbọ́ gbẹ́yìí ra sàkọ́lá ìní àyàfi èèyàn àtàlẹ́jọ̀nù. àyàfi èèyàn àtàlìjànù nínú hadisi mi ànábì ní tẹ́ bá ti sin òkú tí àwọn ẹranko tẹ́ ń sìn tí wọ́n ń ké òkú ti bẹ̀rẹ̀ yanu wọ́n ti gbọ́ òdùrọ̀ lágbárí rẹ̀ àwọn ń gbọ́ àwọn ò lè gbọ́ àwọn sọ̀hábà wa béèrè pé kí ni òjáwò gbọ́ nínú rìwáyà mi kí ni òjá gbọ́ à anábìrin tẹ ẹ bá gbọ́ ẹ gbọ́ kúlẹ̀ kan náà ni igbe wọn ṣe gbé àlàáfíà igbe oró ni kì í ṣe gbé àlàáfíà igbe oró ni nítorí náà ẹ ẹ gbọ́ o. àdìsí tá a kà yìí tó sọ nípa ìbéèrè tí ó wáyé nínú sàréè bọ́lọ̀ wọn bá ṣe sọ̀rọ̀ tó nu Qur'an kò sọ̀rọ̀ béèrè nu mọ́. bó ṣe sọ̀rọ̀ sàárè tó nínú Quran kò sí àyà kan tó sọ pé ìbéèrè kan bẹ tá a dáhùn nínú sàárè ọ̀wọ́ tí ń sọ náà ni pé ẹ wọ̀nù sàárè ibẹ̀ láti dá yín ibẹ̀ lẹ́ padà sí àyà kan nù àbí kò sọ béèrè èmi sọ pé fáàmà tàó fá àkìbára o yóò kù wọn ó sì sin fún mọ ìdá ṣáà àrùn ṣárọ̀ ńgbà tó lọ́ba tó wá fẹ́ yóò tó wá gbé dìde ohun tó jẹ mọ́ béèrè kò sọ ọ́ ó sì gbà pé màláíkà ó bi ọ́ léèrè béèrè ló sàré kò sì sí àyà rẹ̀ ànẹ́bì tó sọ̀yún tójú ẹ̀ tóyún náà lójú ẹ̀ tó pé yísà ń padà bọ̀ wò máa rò ó kọ́mọ̀ gà sí pé abala kan tó bá ti ọlọ́run lọ́fẹ́ gbàgbọ́ abala kan ìtí ọba ti ọlọ́run tó ju làákàyè ẹ lọ àmọ́dípò kó lójú làákàyè ẹ lọ ní tó ń sọ ní kó tako làákàyè yàtọ̀ ń bẹ láàrin pé nǹkan tako làákàyè àti nǹkan ju làákàyè yẹn lọ kì í ṣe gbogbo nǹkan tó bá ju làákàyè lọ ní máa ń tako làákàyè pé Jésù ń padà bọ̀. ó ju làákàyè wa lọ àmọ́ kò tako làákàyè wa torí ti ń bẹnu làákàyè tó bá lálàáfíà ni pé ọlọ́run ọba ọlágbára ìbá àsọ pé a wà lé ayé nígbà àgbà pé òun ó pa wá lákọ̀ọ́kọ́ àtù àkù àtù lọ tí òkúta wa and after all jésù òwúlẹ̀ tí ì kú hadisi kan nù hadisi mi tún rè o hadith takdilul hajar hadisi tó ń sọ nípa pípọ́n òkúta dúdú tí ń bẹ ní kaaba kíkí sí ẹ fífi ẹnu kò òkúta dúdú hadisi ìfẹnukò òkúta náà jáà fi sọ̀híù li Bukhari wà sọ̀híù Muslim. Muslim ó wà nínú sahih bukhari àti sahih muslim àni abdullahi bon sarigis abdullahi ọmọ sarigis ló gbà wá kọ́ọ̀lá ó sọ pé rọ́háìtù alẹ́ asla ó ní mo rí asla ìnagijẹ ni asla yaani umar bonul khatab ẹni tí mo pè ní asla òní ọmọrọ ọmọ Khattab ó ní mo rí yuqabbilu alhajar tí ó fi ẹnu kò òkúta náà ó kíìsì òkúta náà wayakul bó ṣe wá kíìsì òkúta yẹn umaru umaru ló kíìsì òkúta ló kíìsì òkúta bí umaru ṣe wá kíìsì òkúta yẹn ó wá sọ pé wàláhi mo fi aláwọ̀ búra inni la ọkọ̀ bílùkà dájúdájú mo kì í sì rẹ wa inni a'lamu anaka hajaru bákan náà dájúdájú èmi mọ̀ pé òkúta kan ní ọ wa anaka la tadurru wa la tanfa mo sì mọ̀ pé dájúdájú ò lè kó ìnira bá ẹnì kankan ò lè kó ìnira bá ẹnì kankan ò sì lè wúlò fún ẹnìkankan wàláwùlà anni ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam qabbalaka tí kì í bá ṣe pé mo rí ànábì tó fẹnu kù ọ́ ma qabbaltuki èmi náà ò ní fẹnu kù ọ́ o. àdìsí Ifenukwu òkúta tí wọ́n gbé sí orígun kan orígun ọ̀tún nínú orígun mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ fún kaaba àdìsí yìí ẹni tó ní jésù ò padà wá mọ́ tó bá lọ sí hajj yóò gbìyànjú àti kíìsì òkúta wọn ọlọ́run sì sọ̀rọ̀ hajj nu Qur'an. láì dá kó òkúta kò sí àyà kan tó ti gbọ́ alihajaru alihasiwadu ní kurani kò sí. inú àdìsí láti mọ̀ pé òkúta kan bẹ ti ń jẹ́ alihajaru alihasiwadu ẹni inú àdìsí náà láti wá mọ̀ pé ànẹ́bì máa kíìsì ẹ̀ èé ṣe tó fi kíìsì rẹ̀ tọ́ba gásí pé ntọ́ba wà ní nìkan ó ń lọ̀rọ̀. ní tó bá wà nù hadisi tí ó bá ti sínú kurani ọ̀ọ́dàgbò ni èyí ti ṣe tó fi kíìsì òkúta ńgbà tó lọ sí hajj ìyẹn ni.